gẹ́gẹ́ bí ìṣe wa a tún ti gbé ọmọ wa wá lọ́sẹ̀ láti wá dá wọn lẹ́kọ̀ọ́ nípa àlàáfíà ara wa ìyá àpérè dásìkò yìí ẹ bá káwọn tó ń wò wá. ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tó ń wò wá ojú tẹ fi ń ní fọ o ọlọ́run dẹ̀ ní jẹ́ ká fa àìsàn ló gbà o. orúkọ tèmi gẹ́gẹ́ ṣe mọ̀ òun náà ni ọmọ bàbá obìnrin shakirat ọmọtáyọ abiola aláṣẹ iléeṣẹ́ new prestige alternative therapy tá a wà ní nọ́mbà fifteen fadaray street off kayode caterpillar bus stop nílùú èkó bíbáyì gbogbo nǹkan tẹ bá fẹ́ mọ̀ nípa bóyá ìtọ́jú ara àti ìlera ara nǹkan táwa wà fún nìyẹn. lọ́sẹ̀ lágbára náà àá sọ̀rọ̀ lórí kí ara obìnrin kó má ma jí pépé lásìkò ìbálòpọ̀ obìnrin mìíràn wà ẹ ọkùnrin á ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà wọn lè lo wákàtí méjì lórí ẹ bákan náà ni ààrẹ ò ní move ẹ ǹjẹ́ kí ló ń fa ilé yìí mà. ẹ ṣe pé ara obìnrin kì í move ó yẹ kára obìnrin kó máa move bára ọkùnrin náà ṣe move ṣùgbọ́n a rí pé àwọn kan bọ́lọ́run ṣe dá wọn nìyẹn àwọn kan bóyá bíi pé á yé àbí rònú àbí ó wà depressed ó ṣeé ṣe kó jẹ́ pé ààrẹ ò tiẹ̀ kò tiẹ̀ ní move rárá èmi ò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ pé ìbálòpọ̀ sójú ẹsẹ̀ tí a ní wo ó sùn tó bá dẹ̀ máa tiẹ̀ ṣe gan bí ìgbà tọkùnrin yẹn fọ́ sí ẹ̀ ṣe ni kò ń ṣòun náà nínú bóyá ń ro nǹkan kan àbí bóyá bọ́ ṣe dá nìyẹn ṣùgbọ́n ní gbogbo eléyìí a ní àwọn àgbo tó yẹ pé tóbìnrin bá lò ara ẹ̀ máa máa jí pépé ó gangan àwọn nǹkan tó máa ń jẹ́ kí ara obìnrin le á máa dìde lára ẹ̀ torí parí pé kì í ṣe pé kákan máa níbàlòpọ̀ tí ò ní dùn mọ́ wa nù ló yẹ ká máa ló yẹ ká máa ní gbogbo ìgbà. ṣé àìsàn náà ń fa ilé ní àbájogúnbá àbí bọ́lá àṣẹ̀dá ṣe dá irú ẹni bẹ́ẹ̀. èkíní tí àrùn ìbálòpọ̀ bá pọ̀ lára ó máa ń fà èkejì bóyá ó ní èrò tó nǹkan tó ń nǹkan tó ń bá fún máìndì ó máa ń fà ìkẹta nínú ẹlòmíì bọ́lá ṣì dá ni ṣùgbọ́n tá a bá ti wá dọ̀dọ̀ yín ìdánilójú wà pé ẹni náà ó máa rọ́nà àbáyọ. a dáadáa alágbo kan tá a foyín ṣe tọ́yẹ́ pé tọkùnrin wà tóbìnrin wà tóbìnrin yẹn bá lu ara ẹ̀ máa máa jí pépé òun gangan ló tiẹ̀ máa máa pe ọkọ ẹ̀ gbà mí nǹkan tó bá jọ sọ ní bẹ́ẹ̀ nípa ó yá jẹ́ ká ṣeré adẹ̀ni tọkùnrin náà tó yẹ pé bóyá ìdákọ́lẹ̀ ń ṣe ni ò tó bá lù ara ẹ̀ máa máa ó máa jí pépé. kí ló dé tó ń fàdá kọ́lẹ̀ pọ̀ èkíní nínú ẹ̀ àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ tó ti pẹ́ lára ó ń fa ìbálòpọ̀ ó ń fa ìdákọ́lẹ̀ èkejì nípa pé kọkùnrin má tọ́jú ara ẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ yẹn kó ṣàmútí kó jẹun ni kò mọ̀ pé ó yẹ kóun ní àgbo tó jẹ́ pọ́ ọmọkùnrin máa máa nílé irú àgbo kan sì yẹ kọkùnrin kó nílé onímáṣe onímáṣe kó máa fi tẹ́lẹ̀ nu gbogbo orí ilẹ̀ tó àbá ṣètọ́jú ara wa ara wa kẹ̀lẹ́ ní bá ṣe ń lò lójoojúmọ́ ló ń dàgbà sí eléyìí lè fàdà kọ́lẹ̀ ṣùgbọ́n ẹsẹ̀ ní ohun tí obìnrin lè lò tàbí àwọn fìdí pé lásìkò ìbálòpọ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó máa yẹ ọkùnrin náà dúró déédéé lásìkò ìbálòpọ̀ bẹ́ẹ̀ táwọn méjèèjì dẹ̀ máa gbádùn ẹ̀ kì í ṣe pé káàkan bára wa sùn káàkan ìrọ̀ nìkan ló kàn máa gbádùn ìrọ̀ wa nìkan ọ̀sìn náà gbádùn ẹ̀ àti ẹ̀ láwọn ọkàn tó yẹ pé ẹ̀yin méjèèjì lẹ máa gbádùn ẹ̀ tán máa fi ra abẹ́ ọkùnrin náà máa fi ra abẹ́ tán bá bára wọn sùn báyìí ṣe ló máa dàbí ìpánìjọ náà in fact wọ́n máa enjoy ẹ̀ gan ni fáwọn tó wá fẹ́ bá ń sọ̀rọ̀ ẹ bá sọ àdírẹ́sì ní àti fóònù nọ́mbà tán lè pè é sí. a wà ní nọ́mbà fifteen nọ́mbà fifteen Fadaare street off Kayode Caterpillar bus stop ọgbà nílùú Èkó bíbáyìí àbíkẹ́ pẹ̀lú ọbánisọ̀rọ̀ Prestige zero eight zero double nine double zero six one nine zero lẹ́ẹ̀kan sí zero eight zero double nine double zero six one nine zero whatsapp number mi nìyẹn gbogbo tẹ́ bá fẹ́ mọ̀ nípa iléeṣẹ́ prestige ẹ kàn pè wá. 这样吧